ìgbà tó wà ń bẹ̀ tẹ́ni tó gbé mọ́tò wá ò sí ń bẹ̀ ọ nígbà míì bẹ ẹ̀rọ wa bá yẹn pé àfa ẹ padà ẹ máa gbé mọ́tò ẹ máa lọ padà ẹ gbé mọ́tò yìí ìgbà mi àwọn ẹ jẹ́ kí n jòkó tì í kẹ́ fi ṣe sórí tó ọba jòkó lẹ̀ iṣẹ́ rẹ ni ọ̀fẹ́ lójútu òsì fẹ́ gbà lásìkò ọ̀fẹ́ gbà lásìkò ọ̀fẹ́ mọ̀tí ń dúnú rédíò yóò ayọ̀ lẹ́nu ọ̀fẹ́ mọ̀tí ń dúnú rédíò bọ́ ọ bá dúró báyìí náà wọ́n sì máa dú ọ lójú rẹ níbi mọ́tò rẹ náà gbogbo ẹni tó bá ń ṣẹlẹ̀ bá ti dá lójú kó ṣe ní ìgbà tí ọlọ́run bá ń rí i kó ṣe é ṣe pé ọlọ́run bá ń rí i wàkúlẹ̀ ìmọ̀lò fasayara lọ́wọ́ amẹ́lẹ́kùn wàrọ̀súlù wọ́lìmú mìínú ọlọ́run òun rí sẹ́tẹ̀ ń ṣe ìgbà tá a níbi wọ̀ láyé náà. arí èèyàn dáadáa aríṣẹ́ dáadáa téèyàn ń ṣe wal àwọn mùmínú àwọn aríṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀ sì rí pé tòun ti bẹ́ẹ̀ kọ́dà gbogbo ẹni bá lo mọ́tò ni ẹni tó jẹ́ ni gbogbo àná àwọn mẹkáníìkì kọ̀ọ̀kan a sì máa sọ lẹ́yìn wọn padà sọ lọ ibo ìlànà tuntun yìí ṣe ibi ti ṣe ṣe ni ó dákun wọn da lóúnjẹ ó kàdúgbò máa sọ bẹ́ẹ̀ àwa èèyàn gẹ́ ń rí inú kátó akọ́ náà bá ṣe kiri ń rí àmọ́ nígbà ànábì ti kúrò láyé nìsí ànábì ò rí nǹkan kan mọ́ àwa ara wa tá àwa ríra wa náà àwa náà láti jẹ́rìí ara wa lọ́jọ́ àlìkìyàmọ̀ o àwa náà láàmà jẹ́ ara wa pé àyẹ̀ dáadáa ni ìyẹn bú ni ọlọ́nkú sí àmàna wa hasibu anfusakum qabla an ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ ẹ̀ẹ́kan rí pé lóru kan sẹ́gẹ̀rẹ́ bá ti sọ́ọ̀bù ẹ̀bá lérí ma kí ló fà òun náà ló fọ ara ẹ̀ kó wà lákàlẹ̀ fún rẹ̀ hásìbù àfúnṣàwọn kọ́bùlà ń tọ́ àṣàbù wọn náà máa wò ó pé ṣé iṣẹ́ tó ń ṣe lọ yìí ṣé lè fi lé ọmọ lọ́wọ́ ìwọ náà wò pé ṣé iṣẹ́ tó ń ṣe lọ yìí ṣé ò ní gbẹ̀yìn hásìbù àfúnṣàwọn kọ́bùlà ń tọ́ àṣàbù ṣèṣù lórí ara rẹ̀ wò wò pé wọ́n ṣe bó ṣe ń ṣe yìí ọlọ́run ó kàn ọ́ lérí ẹ̀ wò ó ṣe pé bó ṣe ń ṣe yìí ṣégbẹ́yìn ọ̀dà ń bẹ́ẹ̀ ọlọ́run kò ṣe àmọ̀nà wa. ọ̀kan nu sàbí ànábì Muhammad tí a ń pè ní Abu Sa'id al-Khudri radiyallahu anhu Abu Sa'id al-Khudri òun ló gba wa fún wa olóṣìṣẹ́ ńlá Muhammad sọ pé làdọ́rara wà ládìrọ́ra làdọ́rara wà ládìrọ́ra ah, ah. àbá makalik àbá rìwáyà àbá panẹ́bìtà àbá fọganẹ́sà làdọ́rara wà ládìrọ́ra má ṣènira fún ẹ oníṣẹ́ rẹ má ṣènira fún alábàárà rẹ. mọ́kò wàhálà bá alábàárà àwọn onímọ̀ ní ìyàtọ̀ ń bẹ láàrin alákọ̀ọ́kọ́ àti dìrọ̀rù ẹlẹ́ẹ̀kejì wọn rárá ọkọ láàdọ́rọ̀rà wọn ní ìtumọ̀ tẹ́lẹ̀ yìí ni pé àdọ́rọ̀rù wọ́n ní ìtumọ̀ tiẹ̀ ni pé yasulu bidun ni kọ́sì ni kọ́sì o ti mọ̀ o ti pàfẹ́tì mẹ́ o ti wọ́n ti dọ̀gá mẹ́ ọmọ dáadáa o sì ń ṣe lọ. ọba yìí lọ́wọ́ nǹkan kan bá bàjẹ́ mẹ́ kò sí ẹni tó ní mọ́tò náà bọ́ba débẹ̀ pé ah kọ́sítọ́mù mi ni tẹ́tí wá ti pẹ́ alábàárà mi ni n ti ń ṣe é dá yìí lọ́wọ́ ni torí kò láníyàn pé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ kọ́ ní mọ́tò wọn ní òun tiẹ̀ ti mọ̀ pé ti àti kó wàhálà ó ti lánìí àti kíni àti kó wàhálà bá wọ́n ní tẹ́sí máa mọ̀ ni pé talákọ̀ọ́kọ́ ẹ̀yẹ́ rí i pé irú mẹkáníìkì yẹn irú fọgánẹ́sà yẹn irú pàdébìtà yẹn ẹ̀rí pé yọ dààmú yọ dààmú kó lè máa sunkún kó lè sáré máa wọ́wọ́ yá láti gbé wàhálà tó kó bọ́ lọ́kọ̀ láti gbé po anẹ́ni tọ̀hún òun ti lánìyàn pé wọn kò bọ́ lọ́kọ̀ tẹ́lẹ̀ ni kódà yóò sì pàfẹ́ẹ̀tì ọ̀nà tí ó gbà yọ jáde ààrájì ah, aṣọ ah, fún yín gbàrúfù lẹ́ra náà lọkọ̀ yín fi yọ náà gbàrúfù lọ́ya ni mọ́tò yín fi yáwọ́ òun ti má nìyẹn kó wọn kakóbá ní fún àkóbá wọn ò sì ní sẹ́ gbé torí yóò ti fi sáró ọkọ̀ yóò sì sá àkóbá ní orí ìṣẹ̀lẹ̀ àmọ́ dọ́là ìgbà kọ́kọ́ òun ọ̀la nìyẹn àkóbá bóyá ó sì materials tọ̀rọ̀ lè rà bóyá ó sì rà ni lọ́ba yìí pé ah alájí ọkọ̀ yìí yàwọ́ àfọlábí ah, ṣe máa rà náà ni kódà yóò jẹ́wọ́ pé níta rà yìí ni ọ̀dà níta rà yìí ni ṣé kí ni ni ọ̀dà òwò sọ torí kò lánìyàn kó fẹ́ ṣe àkóbánì fún ọlọ́ọ̀ni ọ̀wà ni iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam dọ́ra wàlá dọ́ra màá dọ́ra dọ́ra lọ́wọ́ bíi òṣìṣẹ́ ńlá mọ̀ ń sọ mọ́ ìpè ẹni ọba kó wàhálà báyọ̀ náà kó wàhálà bóun náà mọ̀ ń ṣàkọ ṣàkọ lọ́wọ́ bíi ṣàkọ lọ́wọ́ alẹ́ ẹni ọba kó wàhálà báyọ̀ ọlọ́run kó wàhálà bóun náà bí ẹ bá ti ń wọlé yìí lábẹ́ pé ẹ ọlọ́run máa ń rí òun bẹ́ẹ̀ ni yóò bá rí òun yóò ṣiṣẹ́ yẹn pẹ̀lú bó ṣe yé yóò ṣiṣẹ́ yẹn pẹ̀lú èyí tí ò bá yé yọ ojúṣe àkọ́kọ́ lórí gbogbo ẹni tó bá jẹ́ irinṣẹ́ ọwọ́ pàtàkì jùlọ àwa tí a pè lónìí kọ́lọ̀ dáhùn kó tún gbogbo wa ṣe. ojúṣe kejì <clears throat> òun náà ni al-amana <clears throat> al-amana àfọkàtà tẹ́bá lọ́dọ̀ àwọn onímọ̀ definition amana ọ̀pọ̀ rẹpẹtẹ ètí ń jẹ́ tùmọ̀ àmọ́ náà kọ́dọ̀ ẹ̀rí pé nílẹ̀ lọ́dọ̀ wa mi báyìí àtúnsọ àmọ́ náà ló kọ pẹ̀lú àtúnsọ ọmọ ní kíni láàmà náà bàbá àmọ́ náà bàbá àmọ́ náà kọ́lọ́kù bá fìríjì bàbá àmọ́ náà lé ara wọn jàmá wa kọ́lọ́kù bá fìríjì wọn àti gbogbo òkú mùsùlùmí náà àmì ẹ̀túnsọ ọmọ ní àmọ́ náà ẹ wò nǹkan bẹ̀tì àmánà tá a fẹ́ eh, definition táwa fẹ́ fúnra wa níyàá yín lónìí ọ̀kan lára àwọn definition àwọn onímọ̀ tó tún súnmọ́ kókó ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ tùmọ̀ àmánà sí inú wọ́n ní àmánà tún ìyá ìdírákù kọ̀wíyú min al-insan bi mas'uliyati al-kamila amama Allah Ewu gan òun ni kéèyàn ó ma pé à mo mọ̀ ní responsibility mo mọ̀ ní àwọn nǹkan kan tí ìdùn wájú ọlọ́run ṣàkáǹtì fún min amúrin yóò akèlò ilé fún gbogbo nǹkan tí bá fi tì sí lọ́dọ̀ ọjọ́ tó fi tì sí ni o ojeto tó máa níbi ni o ní nǹkan ó ní àwọn máa ni ọlọ́run ni ọ̀sọ̀rọ̀ rú báyìí sọ má ọjọ́ tọmọ ànábì adama ni ọ fọ̀rọ̀ báyìí sọ lọ́wọ́ ó ní ọmọ sọ fún yàn báyìí ọlọ́ọ̀ni òṣìṣẹ́ báyìí ni mọ̀sẹ̀lú ṣẹ́ báyìí ni ọmọ ànábì adama gbéṣẹ́ báyìí fún ọ ni gbà ṣiṣẹ́ báyìí ni wọ́n ní gbogbo eléyìí ni n ti ń jẹ́ tùmọ̀ àmọ́ náà ṣùgbọ́n àwọn èèyàn lágbọ́yé wa nílùú wa lọ́pọ̀lọpọ̀ lú àgọ́ àmọ́nà yé débẹ̀ ni àgọ́ àmọ́nà yé pẹ̀lú ìmọ̀ta àṣàlàyé tó fẹ̀ yìí tá a kà sáré yìí ìtọ́ agbáyé pẹ̀lú ti jámẹ́ náà òun náà ní fúsùlù gbangba àfáwọ́ yẹlé ẹ̀dàkùn ẹ̀ bá gba sẹ̀tì agbangba báyìí níta gbé yìí lámà náà a ah, ọgbà mọ́ náà sí gba o ẹ̀dàkùn ẹni yìí ẹ̀dàkùn ẹ̀ta lọ́la mọ́ náà tó wa tó ta lọ́la lọdọ rẹ, nta rẹ̀ náà ara náà ni òun náà bá ń sọ nínú Al-Qur'an Karim fún wa ìran àmọ́nà kanáà nù nígbà tá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó jagun gba Mẹ́kà tí wọ́n wá gba tí ànábì wa ni wọ́n lè ké sẹ́ni tí masalare tí kọ́kọ́rọ́ Kaaba ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ni Usman bin Talha òun ni kọ́kọ́rọ́ mọ́lásì Kaaba ń bẹ lọ́dọ̀ rẹ̀ ànábì wa ni wọ́n lè ké sí wa wọ́n sí Kaaba ànábì kírun bẹ́ẹ̀ wọ́n tì padà

bá ń fi kí n sọ́dọ̀ lọ́rọ̀ ni ní kíní kan ní dúkìá ni àmánà èyí làwọn agbóyé jù kìí ṣe yìí nìkan làmánà ara àmánà ni o ìtumọ̀ àmánà pọ̀ ẹ jẹ́ ká má pèjú ìkan wá lápèjú yẹn nísìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ipe tá a bá lọ sínú àjò kí a wá sọ fáwọn ará ilé wa. dípò táàfin máa lọ síbi sàárè lẹ́kùnlé pé ẹ̀yin bàbá o ẹ̀yin ìyá o à ń lọ báyìí ẹ̀sìn wa lọ ẹ̀sìn wa bọ̀ o kò lè dìde nù pé sìn yẹn ó ti jẹrà bí ó sì jẹrà kọ̀ mọ́ kọ̀ mọ́ ń tára yé ń sọ wà má ń tàbí mùsùlùmí máa fi lè kúkú rè kò lè kan kò tó astaudiukumullahu alladhi la tadiu wadaiuhu ẹwọ nǹkan mo fi yín sọ ọlọ́run ọba tó jẹ́ pé téèyàn bá fi sọ kìí sọnù àwọn sọ bẹ́ẹ̀ fáwọn ará ilé wa àwa tá à ń travel àwọn ará ilé náà tún wá sọ fáwọn náà ládùúgbà mi pé astaudiullaha dinaka wa amanataka wa amanataka wa khawatima amalika sallallahu alayhi wa sallam yorùbá ń bà mí àwọn ni ee àbá ajílẹ̀ ńlọ yìí yorùbá wà ní kí alálàjì kọ́ fẹ́ ìrìn jáde kúrò ńlé ọ̀daràn mo fẹ́ ìrìn jáde kúrò ńlé torí pé ńlọ mọ́ká pé bí ọba sì fẹ́ ìrìn jáde kò ní darí débẹ̀ ìṣesí kèfèrí ni o mo fẹ́ ìrìn jáde kọ́dà yorùbá tó mọ̀ pé wọ́n ti jẹ́de alájìbẹ́ bá ti jẹ́de ẹ̀mí gbàgbé kan ẹ̀ tó gbọ́dọ̀ wọlé mọ́ o àtẹ ìdè bẹ́ẹ̀ bá gbàgbé nǹkan ìyípadà ni ọlọ́kùnrin sí fẹ́ràn fáwọn afáwa ní mú ìdí ni fọdílà sheikh abdullahi jibril imam sahaban ọdún tá a lọ sí saudi arabia wọ́n wá ṣèwádìí wọ́n ṣèwádìí kó ládùúgbò ibi tí wọ́n ti ń ṣàdúrà táwa dúró subhanallah àti ìmú international passport kúrò nílé èyí tí ìgùn màlúù ẹni tó bá mọ àdúgbò wa ní pópó jíwá ni wọ́n sì wá jáde kò ní ní láyọ̀ ọ̀dọ̀ wọn ẹ̀ wọ́n á sọ ajáde sí pópó jíwá wọ́n á ń sàdọ̀ wọ́n á sàdọ̀ nígbà yẹn bàbá wa ní ẹ̀wù pásítọ̀tù yìí o mo kàn sí láyé de orí pé kò sí pásítọ̀tù ní àpò mi kọ́dà yìí bí wọ́n fi pọ́n bẹ́ẹ̀ wọ́n ara fi sítẹ́mù ara yá a mi bá fẹ́ ìrìn jáde yìí fojú wọlé padà yìí mo pásítọ̀tù inta anabi nínú wa nù astaudiukum astaudiukum allah eh, astaudiukum adínaka àwọn ará ilé náà wà sọ fẹ́ni tó ti sọ àdúrà táwọn àwọn náà wà sàdúrà fún pé àwa náà fi ẹ̀sìn rẹ lọ́lọ́ lọ́wọ́ wa amanataka àmánà rẹ a fi lọ́lọ́ lọ́wọ́ wàkàwàtìmà amalika ibi tọ́lọ́ ọ̀rọ̀ rẹ sí àfi lọ́lọ́ lọ́wọ́ kọ́lọ́njọ́ jẹ́ dáadáa. ọjọ́ jẹ́ tọ́lọ́hún ẹ wò ò sọ pé àsítádì lọ máa lákà o ọlọ́hún owó rẹ tó ń kó lọ ọlọ́mọdé ọsọnù nǹkan náà sọfá ọlọ́mọdé òkú nǹkan ni wọ́n sọfá bá a dáadáa nǹkan wọ́n yà nẹ́bí ń ẹ̀sìn rẹ ọlọ́mọdé ọjà bó lọ́rùn lẹ́sìn lọ́rọ̀ ọlọ́run mẹ́jọ ọjabu tó dé ọlọ́run jẹ́ ọ̀rọ̀ rẹ síbi fẹ́. Hmm. iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi gbogbo ẹni tí o bá ṣiṣẹ́ ọwọ́ àfikún sámánà tí o bá sámánà gbogbo àyà wà ní ìṣòro pàtàkì jùlọ àfikún tètè múra sí ní ìsìtórí pé gbà tí wọ́n kọ́ ń bọ̀ ẹni tó nígbà tí ti gbé kúrò lọ́kàn rẹ̀ kọ́lá bọ́jà fa bọ́jà fa yóò fẹ́ ṣe kò ní rí kígbà náà tó dé tèwà ni bí èèyàn fẹ́ ṣe kò tẹ̀ rọrùn wàlẹ́ ọba dé bẹ́ẹ̀ ńlá Muhammad la ẹ wo níbi àdìsí fún yẹn. ànábì ń ṣe yàtọ̀ láàrin pé àṣì ẹ̀sìn ń bẹ lọ́tọ̀ àṣàmọ́ náà bẹ lọ́tọ̀ ìyẹn lẹ́fì yálò mi tí ẹ ṣe mùsùlùmí ẹ sì máa bá ọmọ náà lọ́dọ̀ rẹ̀ yóò mọ̀ wá jẹ́ tìjú kí mùsùlùmí ọmọ wa gbé mọ́tò lọ ọmọ kárìkì wàláì mo ti gbé mọ́tò lọ mo ti gbé mọ́tò mi lọ ẹni tí ẹ mùsùlùmí rí ah mo ní ọlọ́run o irú àdánwò lọ́wọ́ gbé inú mi ọmọ wa ti bá wa débẹ̀ wọ́n á gbé lọ́jọ́ kan ọwọ́ ẹsẹ̀ wa ń dààmú ẹ̀ mo á pè ẹ ló ó ní ẹlákun òní sunday àwọn lọ ṣọ́ọ̀ṣì ọlọ́run o ọ̀dà èmi náà sáà ti ń kó pé ọlọ́run àà wàlá ń yẹjẹ́ lọ́lọ́lẹ̀ káfìrí náà alálìmọ́mì yín náà sẹ̀bíìlà ọlọ́run tó sọ ni pé bùkátà mùmí ní òní máa bí alọ́wọ́ kẹfìrí yọ̀rọ̀ mi bí alọ́wọ́ mùsùlùmí tí ẹ jẹ́ mẹkáníìkì gidi mi ọlọ́run ti yọ ọ̀rọ̀ mi kú ọlọ́run ti yọ alhamdulilayi ọlọ́run tó wá dé wọn lé wa lọ síbẹ̀ ló tún kú báyìí ìṣòro tí ń ṣẹlẹ̀ nù o ẹni tí èsè mùsùlùmí wà máa bá mọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ ní mẹkáníìkì ni ní fanabita ni ní rìwáyà ni anabi ti sọ fún wa pé láì mẹ́nà lìmẹ́lá amẹ́nàtàlá ẹni tí ọ̀bá lámà náà lẹ́sìn torí tí ń jẹ́ amẹ́nà gbogbo àwọn kírun gbàwẹ̀ náà gbogbo à abẹ́ amẹ́nà ni bẹ́ẹ̀ náà ni gbogbo bá ń ṣe yìí tó gbé fún amẹ́nà ni ọlọ́run kò ṣe amẹ́nà wa lára amẹ́nà tí gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ tó bá mójútó lè yí tá a wí tí o kọ́ṣẹ́ ìtẹ̀kọ́n tó yí ọ tó wá ń lo àmánà tó gbìyànjú gbìyànjú lágbá àní mà ń ṣe àmánà ń bi sẹ́yìn tòun ti bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ múra sí o torí pé àmánàtu fil amal táwọn bá sọ pé kéèyàn ṣe àmánà níbi iṣẹ́ àwọn onímọ̀ ni. Bisay, وهي أن يؤدي المرء ما عليه على خير وجه، wọn tó fẹ́ làmọ́ náà iṣẹ́ tó bá wọn ṣe rè o ti mọṣẹ́ kọ́ wá ṣe lọ́nà tó dáa ní ti ń jẹ́pọ̀ làmọ́ náà bí iṣẹ́ nínú falẹ̀ amen yóò kinu amalo ẹni tó fẹ́ ṣiṣẹ́ ọkọ̀ọ̀kọ́ ni pé iṣẹ́ yìí mi ansẹ̀tì mo ti tu mo ti mọ tó ṣe mo tó mo mọ̀ bí ẹ̀ ṣe ṣe ẹ́ńjìnì yìí tí wọ́n gbé wáyìí èmi máa ń ṣerú ẹ́ńjìnì ah ẹ dákun èmi ẹ ṣe ẹ́ńjìnì ru mọ́tò báyìí irú eléyìí ni mo kọ́ ẹ dákun ẹ máa gbé lọ sọ́dọ̀ ẹlòmíì <clears throat> ah Toyota ni mo mọ̀ ẹni tó lo àmọ́nà ibi sẹ́yìn ni pé kó rí pọ́ dáhùn lójú wọ̀nyí àdíyẹ̀wò bí ìjà dẹ́tì wà àmàna kọ́ wá ṣe kó rí pé yẹ́s ah òṣìṣẹ́ ìdá ń jẹ́ pọ́ lo àmọ́nà ń bẹ̀ nù. tí o bá ṣe làmọ́nà gbogbo ẹni tó bá lọ lé mẹkáníìkì ilé fọgànẹ́sà ni ilé kínní ni ilé kínní ni tó o bá ti kú mẹ́ ọ̀kan méjì ni ó wá sẹ́mi rẹ̀ ọ̀kan méjì náà ni rìsọ́ọ̀tì dé yóò mú imal amana wa imal khiyar ẹ dáhùn jẹ́ mọ́sọ́sì kẹta ni nínú kéèyàn pé ah wàhálà ó bá ń ṣiṣẹ́ yìí dáadáa tí ń túmọ̀ pé olùamánà mi sẹ́yìn àbí sì ní ah ó ṣàkóbá fún mi ọjà ń bá mi. يا أيها الذين آمنوا لا تخونوا الله ورسوله وتخونوا أماناتكم وأنتم تعلمون كسكتا يا أيها الذين آمنوا الله يمكن تقولوا لا تخونوا الله أما جابوا لهم ورسوله أما جابوا إن شاء الله محمد وتخونوا أماناتكم ẹ bá ti di pé àmánà tọ́lọ́hún ti ń jẹ́sìn rẹ̀ àmánà tànẹ́bì lẹ́sìn tó gbé wá tẹ́ẹ̀sẹ̀ tẹ́ẹ̀lò wọ́tẹ̀kúnú àmọ́ ẹ̀nà ti kún gbogbo tí bá ń pa yín pọ̀ ẹ̀ mọ̀ jàmbá ara yín ẹ̀ nílà wọn náà. ni mo fi ní ìbá ti kúrò nílé lọ́dọ̀ oníṣẹ́ ọwọ́ mẹkáníìkì ni rìwáyà ni panẹ́bìtà ni ọ̀kan nu méjì náà ló mú rìsọ́ọ̀tì ah alihamudulilayi wàllayi ó ṣe dáadáa fún mi ó sàmọ́ náà fún mi àbí kéwòn sí ni ah inna lillahi wa inna ilaihi raji'un náà ọlọ́run kò ṣe àmọ́ wa gbogbo bíi tí ẹni tó bá fẹ́ lo àmánà ẹ jẹ́ ká fúnra ní àṣírí téèyàn fi rí àmánà lò dọ́gbọ́n ṣe ká fún màṣírí wa náà àṣírí téèyàn fi máa rí àmánà lò òun náà ni pé ẹni tó bá fẹ́ lo àmánà ó ti kọ́kọ́ máa sọ́ra pé ènìkúrọ́ tó bá ti ń mu ní láìfù rẹ pé ènìkúrọ́ gbogbo bílẹ̀ sí olè ha mọ́mi tó èlé purọ́ tó bá ti mú ògùn lọ́wọ́ yóò máa tì í ṣe àmánà kó ṣe lágbà mọ́ àmánà rẹ̀ ó sì máa lékún ìjàmbá rẹ̀ ó sì máa dínkù tó bá ti mú lófin pé àní ìrẹ́ parọ́ tí yẹn bá ti mú ògùn lọ́wọ́ àṣírí nù ẹ̀dá kọjá de àṣírí ìmọ̀wọ́ ẹ̀kọ́ àṣírí ìkalẹ̀ yẹn mọ́ látọ̀rọ̀ iṣẹ́ ńlá Muhammadu ti wá torí àná mi lọ sọ ọ́ ó ní alẹ́ alẹ́ kùn bí sídìkì

wàyí na sídi kọ yáàdì lalibiri tóró dodo máa tiyan lọ dáadáa ṣiṣẹ́ ni wàyí na libiri kọ yáàdì lalijanna bíyẹn bá sì ṣe dáadáa ọ̀nà tó gbàdá lìjẹ́nà nù wà ìyáàkùn wàlíkẹ́lì irọ́ wa dọ̀wọ́ yìí o fàyín likẹ́lì bá ẹ sọ́ra fún lọ fàyín likẹ́lì bá torí pé rọ yáàdì lalifujuru a máa fàyàn lọ síbi òkì ni wàyí na lifujuru yáàdì ìlànà bẹ́ẹ̀yàn báyìí ti ń sepo kí ìyá adi lanar ibi tí ó gbà wọ́n nánu tí èèyàn bá ti mú un sí láìfẹ̀ pé à ìrìn parọ́ ìrànlọ́wọ́ ọlọ́run ọba láti máa sọ láti máa ṣe kí ni láti máa lo àmánà kọ́lọ̀ kó ṣe ní ọ̀rọ̀ fún wa ẹ̀yin oríṣi ọlọ́ àmánà táwa wì níbo lọ́wọ́ àlónìí jẹ́ ma gbogbo ìfẹ́ ta kálẹ̀ àtàwọn tí ẹ̀ sẹ́yìn níbo ló kù sí lónìí ọ̀kan nù sábẹ́ anabi muhammad Hudhaifa bun Yaman tá a mọ̀ tó súnmọ́ anabi dáadáa ni ọ̀là anabi sọ àdìsí méjì kan fún un nípa bí àmọ́nà sì padà kú ńlẹ̀ ní ṣókí ọ̀là anabi jẹ́ oyún pé ọmọ ẹ̀dẹ́ yóò sunjọ́ kan yóò kàn jí kọ̀ọ̀kan ní sí àmọ́nà lọ́kàn rẹ̀ báyìí àdìsí yìí ń bẹnu sọ yìí Bukhari kò ní kú ju díẹ̀ lọ báyìí. yóò kàn tún sùn yóò jí dé kọjá nígbà kankan mọ́ yóò wá di pé bí ẹ bá fẹ́ jọ ní transaction bí ẹ bá fẹ́ jọ ní títà rírà yóò máa pẹ́ dákun ẹ́ eh, tàwa ni wàá bá ta ni wàá bá ṣe báyìí o tàwa lè mi pẹ̀lú yóò jọ wá kirikiri gbogbo olú kò ní yọ pa òwò pọ̀ ó wá ń sọ pé ibi tí òun wá rí ní fa amali o ó wá ń sọ òṣèfà ẹgbẹ̀gbà tó ti kú láti one thousand four and something years tí sàbẹ̀ ti kú lọ́wọ́ ń sọ̀rọ̀ yìí pé fa amali yom fama kuntu ubayi o illa fulana wa fulana ó ní gbàtà níbi ti sọ̀rọ̀ fún kánúbì tó kù láyé ni o àlẹ́ ni wọ́n kù láyé tán ni wọ́n sọ pé lónìí yìí òun wá rí i pé kódà òun ò lè da òun pọ̀ pẹ̀lú ẹnìkankan àyàfi lágbájá àti lágbájá nìkan. ẹni mo fi ní kó tó dìgbà tí ó yíwọ́ yìí kọ́lọ́n jẹ́ ó ti ka èmi àti yín papọ̀ sára àwọn tí ó lo àmọ́ náà láyé yìí pẹ̀lú ọmọlàkejì pẹ̀lú ìgbésí ayé wa. àwọn oníṣẹ́ ọwọ́ mẹkáníìkì rìwáyà fọgànẹ́sà panẹ́bìtà àtàwọn míì al-amanatu fil ibada báyìí sọ ma pé ká lo àmánà níbi iṣẹ́ tá a fẹ́ ṣe fún yàn ẹ jẹ́ àlàmánà níbi ẹ̀sìn ọlọ́run náà o ẹ yẹ sí wọ́ ṣiṣẹ́ o ẹ yẹ sí wọ́ kírun fọlọ́run o kí ló dé níbi kíni wa ma khalaqtul jinna wal illa liyabudun kí ló dé ní àìkú pàṣẹ́ǹtì kan lè kírun fọlọ́n rákà mẹ́rin tó bá pọ̀ jù lè yóò fi ṣẹ́jú mẹ́wàá kírun ìrún wákà ìrún rákà mẹ́rin tó bá pọ̀ láwọn mọ́tòlásì ti súnnà lẹ́yìn pé mọ́mú bá fara balẹ̀ ní òkì ní ìṣẹ́jú mẹ́wàá èyí tó kọ́ mọ̀ ní jẹ́nẹ́rà ni pé ìṣẹ́jú mẹ́rin ni rákà mẹ́rin <laughs> mọ́tòlásì tó bá ti jó ìṣẹ́jú mẹ́wàá wọ́n ti táàgì ẹ̀kẹ́ pẹ̀lú pé ah, mẹ́yà bẹ́ẹ̀ ni so o lè dúró pé kírun ìṣẹ́jú wa náà lè yí tá à ń wí náà o ìrun mọ́kà wọn kí bẹ́ẹ̀ ni ìrun mọ́kà ni o sọfẹ́ kí ìrun mọ́kà ni mọ́sáàsì ń lọ. ẹ jẹ́ ká ẹ dákun gbóṣe ọwọ́ èyí máa sọ fáwọn èèyàn wàláì tàláì súnmọ́bí láì làsí láì láì wà kò sí àwáwí lórí ọ̀rọ̀ ọ̀run ló jáde kíámà kò sí àwáwí lórí ọ̀rọ̀ ọ̀run ló jáde kíámà àwáwí tí sẹ́rí àsọ ó kódà mo travel àwọn ẹni tíráfù ni mi ò jẹ́ kírun ọwọ́ adìyalẹ́ lọ́wọ́ ń káyìí là kò sí àwáwí ó ti dáhùn lọ́dọ̀ náà ni wọ́n fi sọ pé káyìí là tàlásàrì papọ̀ ní dèdè àsìkò àyí là àbí àsìkò àlásàrì ọ̀ká yìí là rẹ̀ ń gbà wọn kò sáwáwí tó wà ní iṣẹ́ tí wọ́n gbé wá ní mọ́tò yìí à ń sọ ẹ́ńjìnì rẹ̀ kalẹ̀ ní ẹ́ńjìnì táwa ń sọ kalẹ̀ yìí látara tí wọ́n fún wa ń sọ̀rọ̀ ọmọ ènìyàn lè kú síbi tí ń sọ ẹ́ńjìnì yẹn kalẹ̀ sáà rí wẹ̀rí ni wọ́n ti ń sọ ẹ́ńjìnì ní ṣọ́ọ̀bù míì tọ́pọ̀ ọmọ sẹ́lẹ̀rì tọ́mọ̀ ń kú mẹ́. tá a bá sọ fún pé làmọ́nà ṣiṣẹ́ fẹ́ gbéra fún yín irun kíkí kó dé kẹ́ẹ̀dìdé àmọ́nà náà ọlọ́run náà pé inna àrọ́dínlẹ̀ àmọ́nàta ala samawati wal ard wal jibal fàbẹ́nà yahmilnaha wàṣfàkínà minha wàhámàlà al-insan innahu kana zaluman yahula. ẹ dákun ẹ jẹ́ àṣẹ sùúrù fà á tásìkò ìṣẹ́jú mẹ́wàá péré náà ni àlùwàlá àti gbogbo ohun tó kì í ṣẹ́jú mẹ́wàá yìí náà ni. inna aradna al-amanata ala samawati wal ardi àmánà àsìlọ́hún àtẹ̀lẹ́tọ́lọ́hún ilẹ̀ òkè sánmà wọn làwọn ò lè ṣe àwọn sì láṣe iná làgbà tá a ṣe ifá ẹjẹ amúra ṣe o kò sáwà bíi pé sẹ́tì ń ṣe lọ́wọ́ alhamdulilayi a sì dúpẹ́ fọlọ́ nísìnyí ọlọ́run bá máa sọ gbogbo ẹ̀ yóò di kọjá pé ibi tí wọ́n ti ń sọ pé òòráyè tọ́lọ́hùn ibi tí wọ́n ti ń sọ pé òòráyè tọ́lọ́hùn yóò wá yóò jẹ́ pé ẹni tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ wọn wọ́n àráyè tọ́lọ́hùn ọlọ́run gbogbo àdúgbò fáwọn muslim workers àrùsẹ́ tí wọ́n ń ṣe náà nù pé ah, àwa àjọ mùsùlùmí àwa náà ní à ń kóra wa jọ ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ bá wá dé ṣọ́ọ̀bù míì tí mẹkáníìkì bá pọ̀ mẹ́ ẹni tẹ́ bá wá rí tó bá wá jẹ́ pé ṣòkòtò rẹ̀ fò ó ní irun gbà ẹ wà á rí tí àsìkò òun bá ti wá tó kọ́dà yẹn bá ní mọ́sáàsì lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ ẹ̀rí kó náà ni ọjọ́ ìmọ̀mù táwọn ọmọ wa lọ síbi àgbà ẹ̀yin lẹ táwọn náà ni a ẹ̀ ẹ̀ tán sí níbi ńgbà siri ńgbà tá a rí ni ìmọ̀mù kí ni àwọn alhamdulillah ah, ti pa wọn ò ní gbà níyà yìí fẹ́ kọ́dà kó so kókùtà náà bí masájú bá jìnà wà fún àtàwọn náà kò sí nǹkan àwa wílò dálì kì á mọ̀ ipe ńgbà tí wọn lóò kí àwọn ẹjọ́ kọ́ yìí làwọn o wọ́n sì ń rówó òun náà wọ́n sì fún wọn tó sọ́lọ́hún tó sí lọ́lọ́ ọlọ́kùn ṣe àmàna ká ṣọ́ ojú wa ká ṣọ́ ẹnu wa ká ṣọ́ abẹ́ wa àti máa ń kà fún pé gbogbo ẹni tó bá jẹ́ pé ó ń ṣe ọwọ́ ni kọ̀ọ̀ka wọn wọ́n lè sọ àgbákú ọ̀rọ̀ síyàn wọ́n lè sọ ọ̀rọ̀ àlùfànṣá wọ́n lè sọ ọ̀rọ̀ tó lè mú yàn dákú kò rí bẹ́ẹ̀ o ìbáàdà ní sẹ́tì yẹn ń ṣe ọ̀nà tí yẹn ń gbà bá oúnjẹ jẹ tó jẹ́ náà láàdì ẹ̀sìn ní ń ṣe ẹ mọ̀jà sọ́dà bá ní o kò sí ní tí wọ́n fi gba ànábì Musa ṣiṣẹ́ táwọn ọ̀kan nínú àwọn ọmọbìnrin ànábì ṣòwò sọ pé ẹjẹ́ nìyọ́ máa bá wa ṣiṣẹ́ kọ́ máa bá wa da ẹran kò sí ní tí wọ́n fi gbà ntọ́mọ yẹn rí gẹ́gẹ́ báwọn afáyọ sọ fún wa ni pé ó rí i pé alẹ́ aminu ni ó rí i pé ó ṣe é fi àmọ́nà sọ kò ní kàn jíjọ́ kan kó sì da ẹran àwọn lọ báwọn míì ṣe máa ṣe tí wọ́n kàn jíjọ́ sì da ẹran lọ wọ́n ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀ yìí nìlérí wọ́n wà wá tì ó lè ayé pé ẹ mẹ́jọ adakọ̀ ìlú kankan ó lè yàtọ̀ báyà ní Togo lọ́wọ́ àbí Kútọ́nù àbí Kenya kan àbí Ghana ó yẹ kó bẹ̀rẹ̀ ni wọ́n ti rí tí ó dẹ̀ra lọ wọ́n da jáde kó nínú Nàìjíríà ńgbà mi wọ́n rí i pé ẹni yìí ò ní da ẹran àwọn sálọ ẹ̀kejì ẹni yìí àwọn onítàn láwọn àtàn tí wọ́n sọ ni pé nígbà tí ọmọge yẹn ń lọ níwájú Ànábì Musa ní láti sọ pé kọ́ bọ́ sẹ́yìn kó wọn máa lọ níwájú kó sáà máa sàpẹrẹ ibi tí wọn bá ṣe kéde tó wọn bá yà sí i wọ́n ní àmọ́nà tọmọge yẹn fura lára rẹ̀ nù o pé à ẹni tí ò ti ń bẹ̀rù ọ̀hún ti ń rẹjú lẹ̀ tí ò mọ òun tí ò ṣe kínní à àmọ́nà eléyìí sọ ojú ó sì sọ abẹ́ ẹ̀jẹ̀ àgbà ṣiṣẹ́ gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ ẹ̀jẹ̀ aṣọ abẹ́ wa ó ti wá di pé ẹni tí bá ti ń ṣiṣẹ́ ọwọ́ bọ̀ ọ̀rọ̀ mọ̀ máa ṣe ṣìnà kò bọ̀ ọ̀mọ́ lálẹ́ ló fi jẹ́ pé ẹni pọ̀pọ̀lọpọ̀ bí à ń di mọ́gú bí bí ayé tẹ̀ kó ṣọ́ọ̀bù bí abẹ́ mọ́tò abẹ́ gbogbo ẹ̀ torí àwọn tí ó wá bá wọn gbà ni òun gbà ní tí ó padà wá òun ṣe iṣẹ́ owó ní ká má ṣe ni kò ní ká má la ká má sọ ojú ká má sábẹ́ wa èyí máa ń sọ fáwọn oníṣọ pé ẹ̀yin ń ṣe ọ̀rọ̀ tí ń fúyẹ́ ju ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àfọ́ àlọ́ ọ̀rọ̀ ń ṣe owó fúyẹ́ ju ọ̀rọ̀ àwọn àfọ́ àlọ́ èyí máa ń sọ ẹ̀ sàn náà àfọ́ àlọ́ ìwọ oṣù ọwọ́ tọ́ ọba ti yẹ pọ́nà tí owó tọ́ gbà gbà tọ́ ń gbà jẹ́ ọba jẹ́ aláàlì ọ̀rọ̀ yẹn fúnrẹ́ tó ń sin kírun rẹ tó ń sin náà rẹ wákàtí márùn rẹ pé owó tó sì ń gbà ń jẹ́ aláàlì kéèsì ti òjì nìlọ kéèsì tààfà pọ̀ sọ́nà tó ń gbà jẹ́ ọjà aláàlì wá ṣé ń sin náà rẹ ṣé ó ń sòdodo fáwọn èèyàn ṣé kò parọ́ fáwọn èèyàn ṣé ó sì àwọn èèyàn lọ́nà gbogbo ọ̀nà tí mo lọ́rọ̀ àwọn àfáàjù gbogbo ti yín lọ ẹ dákun iṣẹ́ owó òní kí ẹ pé àti wá rí ni pé àwọn ìyàwó ti wá lé ló yẹ pé pé bá ń gbọ́ gbogbo àwọn wàhálà jù àwọn ìyàwó àwọn iṣẹ́ ọwọ́ ni màá pọ̀ jù tó gbọ́ òní lọ́yẹ́ lásìkò à ń bọ̀ wá bí tí wàhálà ti máa dé jù à ń bọ̀ wá bí ẹ mọ́ ti jẹun sọ́ni àmì ẹ̀dáhùn tó lọ lọ́hùn ẹ jẹ́ ká ṣọ́ ojú wa ẹ jẹ́ ká ṣọ́ abẹ́ wa ká kọ́ sí anabi musa ya abat ọmọge yẹn sọ fún bàbá rẹ̀ pé ya abat ìrẹ́ bàbá mi istajiru jẹ́ agbẹ́ni kọ́mọ bá wa dára kọ́mọ sáfù lọ́dọ̀ wa inna khayra man istajirta al-qawiy mi tó dání yìí tá a bá gbà alágbára mẹ́ni torí òun lọ́ọ́ da gbogbo ẹran wọn sódò ọba wọn fún wọn lóbi mu ọpọnmi fún wọn al-qawiy amin ó sì tún láàmú ẹ náà ọlọ́run kò ṣe àmọ̀nà wa iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ oyè mi àti pé ẹja sọ ẹnu wa o ànábì lẹ́nu mi ọ̀sọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ yìí kò ní mọ̀ pé ọ̀rọ̀ yìí tóbi òun ló sì wo kò sì dá ọ̀rọ̀ tó bá gbé wọn nánu èyí ó sì sọ ọ̀rọ̀ míì ọ̀rọ̀ tó dáa ni kò sì kò sì òun sì kákún yóò bá gbé wọn kí ni yóò bá gbé wọn àlìjẹ́ náà ó ń ṣe ọwọ́ mẹkáníìkì ni pàtàkì jùlọ ó ń ṣe ọwọ́ tí ó tó ń kálukú ò lè ṣe ká má débẹ̀ ni kọ́dà àwọn amọ̀ ẹ̀kọ́ yẹn ń gbà mí sàmà àbá àti rí tó bẹ́ẹ̀ dání mu ní àwọn ọlọ́run ní tíjẹ́ rí mi torí pọ́n náà sàdúrà èmi náà ọlọ́run ní tíjẹ́ rí mi bẹ́ẹ̀ bá ń dé bẹ́ẹ̀ ẹ mọ̀ rí àwọn ọ̀rọ̀ léríṣiríṣi láwọn ọ̀rọ̀ tí ọ̀dà bẹ́ẹ̀ náà ni gbogbo ń ṣe ọwọ́ yòókù ọ̀rọ̀ díẹ̀ lèèyàn sọ ọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ díẹ̀ lèèyàn sọ tí ó bí ọlọ́run nù bẹ́ẹ̀ pé èèyàn sọ̀rọ̀ díẹ̀ kékeré tí ó sì lùmọ́lọ́run tí èèyàn wọ àlìjẹ́nnà ọlọ́run kò ṣe àmọ́ná wa ẹ̀yẹ rúṣọ ọlọ́run nasọ ihu lè asahabi hirifa ìmọ̀ràn ojúṣe wa lásán ni lábẹ́sẹ̀ yìí tá à ń ṣe àmọ́ mọ̀ràn ló kù yìí kọ́lọ̀njọ́ sèmi náà láǹfààní àtẹ̀yìn náà àkọ́kọ́ lára ìmọ̀ràn ni pé ìṣìnàbù kásán wà dáàf ẹ̀jẹ̀ jìnnà sọ́lẹ̀ àtòròjú òròjú pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ akẹ́lẹ́ kiri wáyà gbogbo ń kálukú ìtàwí. ẹ dákun mọ òrìdú lalisila mọ́sítà tààtù afẹ́ tún àwa ṣe ni o bó ṣe jẹ́ pé èmi náà bẹ́lẹ̀ ń kọ́ lọ́wọ́ tó èmi náà ṣe pẹ̀lú ètò èmi náà ń sọ lónìí. òròjú pọ̀ ọ̀lẹ pọ̀ bẹ́ẹ̀ sì ni òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó sọ wá pé alimuminu kọ́rí khairu wa habu ilallah minal mumini dọ̀yìf wà fi kulli khair mùmìnì tó dá láàfíà tó ní egun tí e sọlẹ̀ tí e sọ̀rọ̀ ju ọlọ́run fẹ́ràn rẹ̀ orí ń bẹ láàrẹ̀ ju mùmìnì tọ́jọ́ rẹ̀ lọ pé ẹgbẹ́ gbogbo wọn òròjú ọ̀lẹ tí bẹ lára tiẹ̀ à ẹni tí ò lọ ojú òròjú tí ò lọlẹ̀ ọlọ́run fẹ́ràn ju mùmìnì eléyìí lọ ó yẹ kó gbogbo náà gbọ́ ọlọ́run gbọ́ àmọ́ fẹ́ràn nìkan jẹ́ nìkan lọ kò ní wá bí sẹ́ déédéé yóò débi sẹ́yọ́ máa fa kùnà lóní. Eh. hello ẹ dákun mo fẹ́ gbé mọ́tò mi wá ẹ̀ ń gúrò kí nìyàrá mẹ́ ìgbà wọn ni kí n bẹ gbé wọ̀ ah ẹ dákun yóò tó aago mẹ́sàn-án kí n tó dé ṣọ́ọ̀bù aago mẹ́sàn-án kó o tó dé ṣọ́ọ̀bù òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ gbọ́dọ̀ ó ní Allahumma barik li ummati fi bukuriha ọlọ́run àwọn àlìmọ́ mi ibi ní bá tẹ̀ ń jí débi sẹ́bà fàlùbáríkà sí ìtètè jí débi sẹ́bàlùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó pé aago méje ló fẹ́ nídìí kan aláàgó mẹ́jọ gbogbo nǹkan kó a ti sọ ni pé bí aago mẹ́sàn kí lẹ́yìn ẹ̀ńsẹ̀ ńlẹ́ aago mẹ́sàn kó tó dé ṣọ́ọ̀bù kọ́lẹ̀ ní bàtí bẹ̀rẹ̀ aago mẹ́jọ yọmọ kùnrin ni yọmọ lóun wá sọ sẹ́kùn fẹ́ tóun fẹ́ tóun fẹ́ wọ̀ kí alùbáríkà ń bẹ́ẹ̀ bí ìmọ̀ ètè débi sẹ́ẹ́ bàbá débi sẹ́yìn ẹ bá sọ ma pé ẹ mẹjẹ aṣọ òròjú ẹ sì mẹjẹ aṣọ lẹ ṣùgbọ́n ṣètánì máa wọlé sọ́pọ̀lọpọ̀ lára lọ́nà tá a fẹ́ sọ yìí a máa wọlé sí wọn lára ń pa pé àwọn ọmọ tí ń tajẹ fún wọn adélébọ̀ ń bẹ ọmọdé ń bẹ rẹpẹtẹ èyí tí ń tajà òòrè ẹ tí ó sì bọ́nẹ́ẹ̀tì tí ó sùn sí ń bẹ yàtọ̀ fọ́jà tó fẹ́ tà ó tún ní òun náà tó fẹ́ ta rẹ̀ ó sì bùtù yóò sì bọ́nẹ́ẹ̀tì gbogbo ẹ̀ yóò sì tó ọba wa dé yóò wá jókòó tì wá wákàtí méjì kètì lọ yóò máa tú ẹ́ńjìnì èmi máa ń ṣe àdúrà àbádáwò ni bá ti bá mi lọ́dọ̀ wọn ni o máa ń ṣe àdúrà pé àdáwò ló dé torí pé kò sẹ́mi ń bi sẹ́mọ́ kò sẹ́mi ń bi sẹ́mọ́ tó bá gbé mọ́tò lọ́dọ̀ àwọn mẹkáníìkì ní àbí rìwáyà tí àwọn ọmọ ẹgẹ yìí àbáwọn tí wọ́n bá bọ̀ ń bẹ̀ máa ṣe láhàúlà wàlá quwwata illa billah láhàúlà wàlá quwwata. Eh? àṣírí kejì tó nù láhàúlà <laughs> wàlá quwwata. torí pé ìṣòro tí ó ni pé ebe náà mọ àwọn obìnrin ebe náà mọ fìtínà bọ́lá ṣe ròyìn abáyé mi ṣe ròyìn wọn òṣìṣẹ́ ńlá Muhammad ni pé kóbìnrin ó mọ̀ jáde kọ́ mọ̀ lọ lọ́fíńdà jáde kóbìnrin ó jáde kó lo ìjáàbù kó lo gbogbo ẹ̀ torí gbàdé mi kóbìnrin tóbi bá ti jáde ńlé èso àgbo kàkàkí yóò máa fọn kàkàkí ẹ̀wò ti jáde o kàkàkí yóò máa fọn bí sẹ́ni fọn sétí àfáà yóò máa fọn sétí ọmọ kéwù ẹ̀wò ọ̀rọ̀ di la haula la quwwata illa billah wọ́n wá wá ń bẹ́ẹ̀ ṣe wá rí láti bẹ̀ ni òròjú tá a yóò ti máa à obìnrin aládàáwò ni wọn tí wọn bá gbé ọwọ́ lọ́kùnrin lérí kí ló kù ní ọpọlọ ni wọn kò sí ìkankan ní ọpọlọ mọ́ kọ́lá kan jẹ́ àfa yóò gbẹ wọ́n wá dúró sẹ́tì mọ̀tìmọ̀ láhọ́lá mi nìsí wọ́n wá dúró lẹ́gbẹ̀ẹ́ ah ìwà ni ọkọ̀ mi kò sì wá sí mi lónìí kò ní rí nǹkan kan sí máa yọ máa kórìí bí ọkọ̀ rẹ yọ máa kórìí bí ọkọ̀ rẹ yọ máa ẹ̀ mú suwanẹ̀ wàá mú gan èmi á ní ẹ jẹun náà lọ́dọ̀ ọmọ yìí náà ẹ jẹun náà ẹ jẹun ẹ jẹun. nígbà tí èèyàn wá lóun fẹ́ tajà tó wá wà ní sọ́ọ̀bù fún wákàtí méjì sọ́ọ̀bù fún wákàtí méjì ló fi wá sọ́ọ̀bù kò yóò fi bí yàtà bí ẹ̀hún tẹ́ ń bẹ̀ o yóò tún lọ sọ́ọ̀bù mi o ó wà lè lo wákàtí méjì bẹ̀ yóò tún lọ sọ́ọ̀bù wákàtí mẹ́ta láti bẹ̀ ibẹ̀ ni ọwọ́ tó bá sì dilẹ̀ lè súbẹ̀lẹ̀ ẹ̀ inṣàlá wọ́n bá fúnra wọn ní sẹ̀gbọ́n gbàgbà tẹ̀ pé eléyìí oúnjẹ nìkan kọ́ ní ń ta ń ta nǹkan mí náà sẹ̀gbọ́n pé èyí tó fọ́ ni ni pé ọkàn lérí yọkàn wò ké bọ̀ wọn àfà pátó yìí yóò nídìí ká de àgàkà sí ìgbà tó ọmọ yẹn ti gbójẹ lọ́nu ìlọlẹ̀ pàdé ẹlẹ́yìn ọ̀rọ̀ bàjọ́ sọ àgàkà kọ́ lọ ọlọ́ọ̀ òórùn pé ọ̀rọ̀ ẹ̀ lè ra àwọn àtẹ́rẹ́sì lágàkà ni kì í ṣe bẹ́ẹ̀ o èyí tó bá jẹ́ mọ́lábí ní ara rẹ̀ yóò tutù agbígbóná yóò fi bọ́ orí sẹ́ ń ṣe ọlọ́sìn ni wàlá takara kù zina iná òwú kéré ẹ má débi sínà ẹ má sùn máa ní kò ní ẹ má ti ṣe ẹ má sùn máa ní ẹ dákun jẹ́ máa ẹ̀yàn mọ̀ ya wa mẹ̀kálí ìwáyà fọgàdáísà àwọn ní àbùsọ́fà gbogbo nkàlùkù náà iná lè sá àlànà sí gbogbo nkàlùkù náà mọ̀ ó ríra rẹ̀ o ẹlẹ́ẹ̀kejì alẹ́kẹ́gbòrà ẹ dákun ìkìlọ̀ rẹ bí yẹn bá ń ṣiṣẹ́ yẹn máa ń improve ni bí yẹn bá ń ṣiṣẹ́ ìdàgbàsókè máa bá yẹn ni tí yẹn bá ń ṣiṣẹ́ yẹn máa ní experience ni experience ó yẹ kó máa bá yẹn bí iṣẹ́ tí bá ń ṣe tá a gbé alẹ́kẹ́gbòrà ó yẹ kó máa bá yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ ọwọ́ wa nílùú wáyé experience yẹn bá wọn kíbúrẹ̀ yẹn bá wọn pé iṣẹ́ tó ti ń ṣe tó ti lọ ọdún mẹ́wàá níbi mẹkáníìkì kọ́ ẹ pé irú àròyé lónìí àròyé lọ́la ojú kan náà lọ́wọ́ à kò yẹ bẹ́ẹ̀ tàbí sọ pé irisẹ́ alámáyà ń fáwọn ká ọ̀lẹ́ kọ́sẹ́ mẹkáníìkì ọ̀lẹ́ òlẹ́ kọ́sẹ́ rìwáyà ọ̀lẹ́ ole kọ́sẹ́ aksọ́fà fọgẹ́nẹ́sà ọ̀lẹ́ òlẹ́ kọ́ àwọn bá ti wá lẹ́gbàá tó bá ti kọ́ irisẹ́ alámáyà ń fáwọn ká ànẹ́bì máa múra sí nírinṣẹ́ ni má dàbí fọ́gà tí ò ní tí géètì tí kàn fẹ́ràn fún mi. irinṣẹ́ aláma máa wo kí ni ó wúlò fún ọ láwọn instrument ni kí ni ó wúlò fún ọ láwọn ẹ̀kọ́ ni. èèyàn wo ni o pàtàkì jùlọ eléyìí náà láṣìírí ṣé àwọn ṣe ká sọ àṣírí tẹ́lẹ̀ náà eléyìí náà láṣìírí bíyẹn bá fẹ́ kọ́ pé ah, iṣẹ́ tí mo ti ń lọ́dún mẹ́wàá ń bẹ̀ ó yẹ kí n jáde kó ní à pòfẹ́sọ̀ bíi iṣẹ́ yìí dé dókítà bisẹ́ yìí dé etí ń jẹ́ kíbúrà nù sẹ́mi ní wọ́n gbé àwọn dókítà wọ́n lo òye wọ́n lo òye pé àwọn ti wà wọ́n kọ̀ nǹkan jáde wọ́n gbé nǹkan jáde ìwọ́n náà ti yẹ kó ọdún mẹ́rin márùn-ún bisẹ́ yẹ kó o ti gbé nǹkan jáde ọdún mẹ́wàá yẹ kó o ti ní ẹ̀sìpírẹ́ǹsì dáadáa àwọn tí eh, wọ́n ṣe kẹ́míkà àwọn amọ̀ ní ẹ̀sìpírẹ́ǹtì àwọn amọ̀ ló ń tiwọn wọn ní nígbà tó yá amísì kẹ́míkà ìmọ̀ kẹ́míkà báyìí ẹ̀sìpírẹ́ǹtì táwọn gbé rèé tẹ́jìrìbà tí wọ́n nù wọ́n wá discover nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ jẹ́ kéèyàn máa pé ẹ̀yin náà discover nǹkan bẹ́ẹ̀ kan nígbà tí sàmùlẹ̀ ní aṣọ yìí àṣírí ibẹ̀ ni pé wàtákùnlá wa ẹni tí ń tí ń tí ń tí ń ọmọ oníyẹn ọmọ lẹ́bà tí ń rọ́ ẹni tí tún tí ń jẹ yékáyé kó ọlọ́run ò ní fún ní màmí tó lékún ìtọ́kọ́pọ̀ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ọpọlọ ò ní sí súnà ọlọ́ni ọlọ́ni wàtákùnlá ẹbẹ̀rẹ̀ ọlọ́run wáyọ̀ alẹ́mukùnmọ́lá ọlọ́run máa fi nǹkan mọ̀ yín lẹ́sìn máa rí pé wà lè la alhamd adúpẹ́ fọlọ́run tẹ́ ẹ bá ti rẹ́ni pé pé búrọ́dà súnà iṣẹ́ ọwọ́ àti màrá òun ṣe ọwọ́ wa tọ́jú àwọn búrọ́dà kọ́ máa ṣe yẹ́gbàyàgbà àti màrí wọ́n fẹ̀mí ṣe é ni wọ́n múra sí ni torí òun fi ń sẹ̀sìn ni yóò sì ní máa képa ọlọ́pàá ọlọ́run fi ń ṣe kò gẹ́ yóò ṣàdúrà kó tó débi ṣọ́ọ̀bù láàárọ̀ yóò ṣàdúrà mẹ́ẹ̀ bó bá fẹ́ bẹ́ẹ̀ sí twenty náà yóò ṣe bisimilá kò ní wọ́n òkú o kò ní jẹjẹkújẹ kò ní sọ̀sọ́kúsọ ekiri bóra experience ọmọ asẹlẹ̀ fún lérí iṣẹ́ yẹn ọlọ́run kò ṣe àmọ́ náà wà o ẹlẹ́ẹ̀kẹta alistianatu billahi wa tawakkulu alayhi nasiha kẹta rèé o ẹ dákun ẹ jẹ́ agbára tọ́lọ́hún ni ọ̀pọ̀lọpọ̀ wa ìgbára tọ́lọ́hún ló ń ṣe ọwọ́ ẹ mọ̀ rí tí má dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe ọwọ́ èmi sábà máa ìka wọn lèmi sábà ń bà máa wó jù bí fi rú ẹni mo gbéṣẹ́ wá bá ìka wọn ni sábà máa wó èdè bá ti rí kakú sanrí lọ́wọ́ rẹ̀ mo ti mọ̀ rú pé eléyìí ń tọ́gbára lérè bí sẹ̀mí bá yíwọ́ ibi mo gbé wá nù ebi mo fà á ẹ jẹ́ agbára tọ́lọ́hún ìrànlọ́wọ́ kágbà pọ́dọ̀ ọlọ́run wá gbẹ́rẹ́ rẹ̀ kẹtẹ lọ́rùn ọwọ́ léjìká eléyìí ò lè kò lè jẹ́ kí <clears throat> ìlànìyàn ní àfọkànlẹ̀ pé owó dé ò lè rí mbẹ́ o bí bá ń rí gan yẹn máa fi jẹ́ náà nàkú nàgàn ìgbára tọ́lọ́run ẹ̀jẹ̀ ọmọ bẹ́ẹ̀ òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní west time dey lie ọlágbára ọ̀rọ̀ lè kọ́sẹ́ o ti di pé sẹ́yìn owó lò fún ọ o ti kọ́ west time dey lie máa gbọ́ máa wá rànṣẹ́ lọ́dọ̀ ọlọ́run máa gbára tọ́ ọlọ́run iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ náà là ń sùn là ń sìn ìwọ náà wọn ba lámìnì mi wọn wá ràn lọ́wọ́ lọ́wọ́ rẹ ṣé bóun ké fatia oníṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkuli tó bá yẹ pé èèyàn máa gbára tọ́lọ́wọ́n ọba bó ṣe yẹn ni kò bá ṣe àsìkí fún yín bí ṣe máa ṣe oúnjẹ kò bá ṣe tẹ́ máa jẹ fún yín bí ṣe máa ṣe oúnjẹ fún ẹyẹ <coughs> ẹyẹ jáde láàárọ̀ kò sóúnjẹ náà yóò sì máa fò lọ kò bí tí ń fò lọ tó bá sì dé lálẹ́ yóò sì yó ọlọ́lọ́wọ́n máa ṣàṣìkí fún yín ìwọ́n tó fún wa ní sẹ́tẹ̀ẹ́sẹ̀yẹ kí ló fún wa tó wà ń gbára lẹ́ẹ̀kan tó tún wá rìn nǹkan mọ́lẹ̀lẹ̀ nínú ṣọ́ọ̀bù rẹ tó tún wá so nǹkan kọ́ ṣọ́ọ̀bù rẹ ó lé wàhálà ni ọmọ jẹ ọ dàbí bá ń da wàlẹ̀ àkìbátù nínú mu tàkì ìgbẹ̀yìn kọ́ ọlọ́run kò ṣe amànáwá o wà má mi dábàtì fìlà ọ́rùdì ìlànà láì rìsíkù à á sì kí rẹ ọlọ́run ti gbé sábàbí ni sẹ́tò ń ṣe á rẹ ó sì jáde láti bẹ̀ ọlọ́run kò ṣe amànáwá àlìmùrú à lára nàṣíyà wa ni pé àlùmúrú ọmọlúwàbí ẹja fi sí ọ̀rọ̀ wa o anabi muhammad <clears throat> sallallahu alayhi wa sallam ẹni sọ fún wa alibiru husnu al-khuluq dáadáa ìwà tó dànù wàlẹ́sìm tọ́ba ní àwa tá a jẹ́ kọ́sítọ́mà rẹ tá a lé mọ́tò ìwọ tó jẹ́ mẹkáníìkì tó jẹ́ rìwáyà tó jẹ́ parẹ́mìtà tó jẹ́ oní tọ́ba lọ́mọ bóyá ìwà rẹ dàbí ọ̀dà tọba lọ́ọ̀ lè dájọ́ ntọ́ ń ṣe fáwọn kọ́sítọ́mà rẹ ọ̀dà àbí ọ̀dà ẹ ànábì ní ọ̀dà báyìí ntẹ́ wọ́n rè fi ntẹ́ ànábì fẹ́ wí fi wọ́n wàlẹ̀ ìfún màá háká fi nàfsíká wàkíní wàkàrí ìta yàtọ̀lẹ̀ àlẹ́ ìnàs ó ti tán fatiwa nù máa bẹ́ẹ̀ lọ́wọ́ kàrẹ́ pé iṣẹ́ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n gbé mọ́tò lẹ̀ tí wọ́n lọ tí mo ní wọn padà gbé àbí yìí nìkan wọn jòkó lẹ náà ni wọn ọ̀sá ti ọrùn bọ abẹ́ abẹ́ ẹ́ńjìnì ní tí mo ṣe ń bi iṣẹ́ yìí ṣé ká ní ṣé ká ní ẹni yìí máa ń pa mẹkáníìkì ṣé ní tí mo ṣe yìí dá ṣé ká lẹ́ni yìí ọmọ kankan kárí ọwọ́ aká mi mẹ́ bẹ́ẹ̀ sówù mi bẹ́ẹ̀ àdẹ́bí ló ti tẹ́ ń tọ́ ọmọ fi wò pé ṣé ní ń ṣe dàbí ọ̀dà àròyé ti parí gbogbo fatiwa tẹ ẹ máa bẹ́ẹ̀ lónìí àyè lè gbà á ẹ dákun mi bá ṣe kíní báyìí kíní àmọ́ wọn náà máa fi yín nìwọ̀n sórí ìtọ́kàn báyìí pé ìlè gbà wọ́n bá mi bẹ́ẹ̀ rárá gbé kalẹ̀ kọ̀dánù tọ́kàn bá ti ń sọ fún ọ pé a wàkàrí ìta yẹn tọ́lẹ̀ àlẹ́ tètè sẹ́kótó dé tètè dé ọ̀ràn máa ń sẹ́lọ̀ lera bóòtù wa ọ wá pé o sì gbé fún mi lójú wọn kò lè ní tí ọ̀dà náà kọ́lọ̀ kò ṣe ní ọ̀rùn fún wa ẹlẹ́ẹ̀karùn-ún ṣé wọ́n lélẹ̀ yìí dàbí ara tí wọ́n máa ràn án lọ́wọ́ ni pé ìtẹ́kù dáwọ́ tẹ̀lémàdìló bí yẹn bá ti wò pé èpè ọmọ dà tí yẹn bá ti wò pé èpè ọmọ dà tó lẹ́nu ni wọ́n padà ṣépè kése gbẹ̀ ló ń ṣe sùúrù bí àfa tí yẹn bá ti wò pé bó bá fẹ́ pè lé tí mo ṣe èyí ń kọ́ tí ọ̀dà fún èyí ó rí i pé yóò máa dí sí ọwọ́ èèyàn kù ìtẹ́kù dáwọ́ tẹ̀lémàdìló ẹ jẹ́ ká bẹ̀rù èpè tí àwọn alábàárà wa lè máa ṣẹ́ níbi iṣẹ́ tá a bá ṣe tí ọ̀dà fún ọ torí pé èpè ṣiṣẹ́ falábòsí yọ gbàkú nígbàkú nọ̀rọ̀ dàrẹ́ẹ̀tì ni ọlọ́run kò ṣe àmọ̀nà wa ẹlẹ́ẹ̀kẹfà lára àwọn nà sí àwa ni pé àrídọ̀ bìlẹ̀kọ́dọ̀ wẹ̀lẹ̀kọ́dà ẹ jẹ́ ká máa gbà fọ́nà pé kádàrá ń bẹ ẹ já máa gbà pẹ̀lú pé nítorí bá ṣẹlẹ̀ sí wa kádàrá ni ìgbà tó bá ti nígbàgbọ́ sí kádàrá ọ̀rọ̀ fúyẹ́ kò ní wo pé ǹjẹ́ nípa sẹ́yìntì kò ní wo pé ǹjẹ́ nínú ilé àwọn ológun kò ní wo pé ǹjẹ́ nínú ilé sájò kò ní wo pé ǹjẹ́ ní ṣe awọ́rò bá ṣe awọ́rò ṣe awọ́rò bó bá yorùbá náà tí wọ́n ní awọ́rò ń bẹ yorùbá wọn lọ sọ pé ewé padà máa sun oko wọ́n ti kéwù kejì náà fọlẹ́gbẹ́ kejì ọ̀kàwé ẹgbẹ́ kejì nìyí wọ́n ni ní kíni ewé padà máa <clears throat> àwọ̀rò wọn padà stop àmọ́ tá a bá ti nígbàgbọ́ sí kádàrá kádàrá máa ràn yàn lọ́wọ́ púpọ̀ láti gbádùn àyè ni kọ́lọ̀ kò ṣe àmọ̀nà wa ibi àdìsí kan tá à ń kà fún àyè náà lànà ibi ti sọ wàyí ni àsọ ọba kaṣẹ́ òun tí nǹkan kankan bá bọ́ ó ti kọ́sẹ́ yìí ó ti ń ṣe kádàrá kan ṣẹlẹ̀ ń bẹ̀ ni ẹlòmíì àmọ́ wò pé ẹ ẹ furasí lágbájá sọ́ọ̀bù tiẹ̀ ni gbogbo wàhálà ti máa ṣẹlẹ̀ gbogbo sọ́ọ̀bù tiẹ̀ ni gbogbo nǹkan gbà mí wàyí ni àsọ ọba kaṣẹ́ bí kádàrá kan bá ṣẹlẹ̀ fàlàtẹ̀kùn <clears throat> tí wàhálà kan bá bọ̀ tí mùsíbà kan bá bọ̀ tó ọ̀ràn kan rẹ̀ fàlàtẹ̀kùn làwọn ànẹ̀fàtò kaza kánẹ̀ kaza má sọ pé mi bá ṣe kinní báyìí ni kò bá ti rí báyìí ìbá sì mà ní kí hmm, kò sí mọ́ ń gbà yẹn àǹfààní tó ní ni pé kọ́ ọ máa sáré kí nǹkan yẹn ọmọ ṣẹlẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ salamu aleykum mọ́ ròrò èyí nìmọ̀ solution wo lọ́wà ni oògùn wo lọ́wà kò sóògùn sí gbàfọ́lọ̀ ànábì nítorí pé wàláàkì kúlù qadarullah nítorí ọmọ jẹ́ ìlẹ̀ pé qadarullah qadarullah kọ́dàrú ọlọ́rin wà mà ṣá àfàl nítorí wọ́n lọ́n tó fẹ́ ṣe lóṣè fa inna Allah taftahu amalu shaitan ànábì tó tọ́ bá sọ pé bí n bá mọ̀ ni yóò sílẹ̀kùn èṣù fún ọ wọ́n sọ wọn pé ìdílé rẹ̀ ní ṣe wọ́n sọ pé àwọn kan ní ṣe wọ́n sọ pé mẹkáníìkì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kejì ní ṣàṣì wọ́n sọ pé àwọn àtẹnẹ́jọ́ ń jà ní ṣàṣì lẹ́kọ̀ọ́ èṣù sì pọ̀ tí ò níye wala tatabi'u khutuwatu shaytan èṣù lọ́nà tọ́pọ̀ Ọlọ́run kò ṣe àmàna wa lábẹ́ eléyìí gbogbo ń ṣe ọwọ́ ẹ má jẹ́ ká máa wò ó pé <clears throat> iṣẹ́ ọwọ́ kò ní ká máa ń kọ ẹ̀sìn wa iṣẹ́ ọwọ́ abọ́dọ̀ máa ń kọ ẹ̀sìn wa o àwa náà ká wá máa ń pa ẹ̀sìn tá a fi sin lọ́run wa o ìyẹn níjòkó ẹ̀sìn tó máa lọ tẹ́ni sàlàyé ẹ̀sìn láàrin ọ̀sẹ̀ tó ń Sunday ń bẹ tó ń Saturday ń bẹ ó ń Friday ń bẹ wákàtí tó máa lọ láti ní ọ̀rọ̀ tí yóò ju pé sọ́nà tó gbàjẹ́ aláàlí kó sì sin ọlọ́run ọba ó sì lè sin ọlọ́run àyàfi kó wádìí bó ló ṣe sìn ó ti tán tó wá ṣe láyé jù yín nìlọ ẹ jẹ́ àwádìí bá sì sin ọlọ́run wa o kọ́dọ̀ fi débi àwọn ayẹyẹ tá a máa se fáwọn ọmọ nípa nípa ayẹyẹ tá a máa se fáwọn ọmọ nípa ṣáádà tá a máa ṣe fírídọ́ọ̀mù káwá dìbò lẹ̀ ṣíṣe ni a máa ṣe é kí ló jẹ́ láàlì èwo làwọn mú kì í ṣe lẹ́nu adúpẹ́ fọ́nà òun ò ti ṣe fírídọ́ọ̀mù pẹ̀lú ọtí mẹ́nìsì àwa náà gbẹ́jú báwọn fírídọ́ọ̀mù ọlọ́tí agbẹ́jú bá fírídọ́ọ̀mù olórógbó wọ́n ní kọ́ pọ̀ mọ́ ni àwọn tí a máa ń ṣe bóyá lẹ́yìn ìlú ni wọ́n ti ń ṣe ibi ẹ̀ bá gbọ́ nínú ṣẹ̀ṣẹ̀ ẹja gbọ́ torí kò ti yẹ mo ti di nǹkan àdọ̀tí yẹn létí. kò sí mọ́ o ọ̀dà káwá tán káwá mà nípa gbogbo nǹkan ìkọlọ̀ kò sí àmàna wa lábẹ́ nàṣí àwa èyí tábí kásẹ̀ nàṣí àwa ńlẹ̀ òun náà ni pé àtàáwùn fi máa bèè nàkù ẹ máa fọ́ sowọ́pọ̀ láàrin ara yín kò sí sowọ́pọ̀ láàrin àwọn pàtàkì náà kọ́dà àwọn oníṣẹ́ ọwọ́ òní tá a pè àárín tí ń jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ tó bẹ̀ láàrin wọn <clears throat> kọ́dà ìfọwọ́sowọ́pọ̀ ń bẹ láàrin àwọn oníṣẹ́ ọwọ́ mi àmọ́ ìbẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ ọwọ́ mi ká má dakọ̀ àmọ́ sẹ́ rí èmi làwọn pé kálíkì ni eh, fọgànẹ́sà ni rìwáyà ni kò sí tó bẹ́ẹ̀ wọ́n ń sẹgbẹ́ o wọ́n ń sẹgbẹ́ o àmọ́ ìfọwọ́sowọ́pọ̀ kò tó torí pé díẹ̀ sì ń fa tí ìfọwọ́sowọ́pọ̀ náà ni pé tí ẹni ní pọ́blẹ́mù bíi sẹ́ tó ké sẹ́ni tó wá bá yanjú ẹ̀ ìṣòro àwa alábàárà àwọn náà ni pé ẹ̀yìn àti òtí ẹ̀ máa ń ká dáadáa àti eléyìí gbárí jù lọ nígbà yọ lọ sí sọ́ọ̀bù rẹ̀ ìbániwọ́dọ̀ rẹ̀ mọ́ jẹ́ mọ́ pé olódodo èsè kí ni olódodo ìlẹ́ni ìṣòro wa nu olódodo èsè kí ni kèé lẹ́ni àwa náà ń dá wàhálà yìí nílẹ̀ kọ̀wá ń jẹ́ pé kó fẹ́ sòtọ́ fún wa yọ màá

tí ó sì dá ẹ dákun. àwọn oníṣẹ́ ọwọ́ tòní tá a pè àwọn kan bẹ tá à ń fọwọ́ fúfú yẹ mú tí ò dáa ń sáré ká fún wa láàrin ìṣẹ́jú márùn-ún ọ̀kọ̀ọ̀kan ìṣẹ́jú kọ̀ọ̀kan ká dàkún ká fiyèsí. haramu ni àmọ́ àwọn àwọn wo gẹ́gẹ́ bí tó fúyẹ́ kò sì fúyẹ́ lọ́dọ̀ Ọlọ́run alákọ̀ọ́kọ́ òdodo àti ìgbà pé kò ní ìdíwẹ́ bá ń kọ́ sí ọwọ́ àti jòdodo sẹ́yìn kan àjù sẹ́yìn ni sẹ́yìn pé téèyàn bá wọn kàn kó gbé wájú ni ọmọ ṣiṣẹ́ tọ́ àti lẹ́ sẹ́yìn yẹn ni òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sì ń sọ fún wa pé à albayani bil khiyar ma lam yatafaraqa ẹni tí bá ń tà tí bá ń rà láàrin ara wọn èmi ní mọ́tò ìwọ ń ṣe fún mi èmi fọ́ lówó à ẹ jẹ́ àmọ́ jọ máa ti bẹ́ẹ̀ ní ta bá fẹ́ ṣiṣẹ́ lérí ma lam yatafaraqa láǹgbà bá dúró tira wa ká sọ kó kílíà <clears throat> ṣùgbọ́n wàyí sọ́dọ̀kọ̀ wà báyà náà anábì ní tí ẹ bá sòdodo láàrin ara yín <clears throat> tó jọ́ mọ̀ pé èdè sẹ́tì ṣe fún rẹ̀ èdè tó ń gbà rẹ̀ búrú káfí bẹ̀ yìí mà anábì ní àlùbáríkà wọ̀ sẹ́yìn wàyí kádàbà wà kátàmà <clears throat> tẹ́ ẹ bá wà ń parọ́ fúnra yín ẹni tó gbé mọ́tò wá òun ti mẹ́mìí pé ń wo ń wo biri ń wo ń wo mẹkáníìkì ń wo rìwáyà ń ti wo wọn lé òkúrọ́ la ma wo la máa wo wọn bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ jẹ́ ma à á wò wọn pé onírọ́ ni wọ́n wọ́n nírọ́ lápò ẹni tọ́ a bá rò lọ́tọ̀ rẹ̀ ọ yàtọ̀ yà ni kódà ànábì tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ lẹ́jọ́ nù wàyìn kádàbà wà kátàmà ẹ̀ ń kúrọ́ ẹ̀ ń fòdodo pamọ́ fúnra yín mú ìkọ́ ti bára kátó bèyí ma kò ní sálùbáríkà láàrin transaction tẹ́jọ́ ń ṣe òṣìṣẹ́ ńlá Muhammad lóyún bẹ́ẹ̀ ó ní ẹ̀dàkùn wọn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn mẹkáníìkì ni rìwáyà ni fọgànẹ́sà ni alákùsọ́fà ni aláàlámẹ́tì ni tí wọ́n bá àdéhùn ẹgbẹ́ ẹgbẹ́ ọmọlágbèsí ẹgbẹ́ òsì ni torí tá a bá jẹ tó gbé sọ́wọ́ ọ̀tún ọwọ́ lè sì sí gbà àyẹ̀wò á gbé síbi ọwọ́ ọ̀tún kọ́mọ́ra lè sì wá wá síwájú á gbé sápòsì ẹ̀dàkùn ẹja jìnnà sí o àdéhùn ṣíṣe tí wọ́n bá lórí àwọn sheikh wa